بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته هناك أزواج منظومة البيري رحمه الله حديبي إذا أبصرت صحبك في السماء قد ارتفع عليك وقد سفلت tọba rí àwọn ọ̀rẹ́ rẹ̀ lókè wọ́n ti gbàjọ lọ ìwọ sì wà lẹ̀ mítàwà ti gbé ní fọ́rọ̀ jẹ́ ìhà ọ̀dọ́ àǹkàlẹ̀ òwáyé náà ọmọ bèlè bọ́ọ̀kẹ́ èkòdè òǹkò máa tọ́lá bùtà. ọ̀rọ̀ jẹ́ ìhà. Orí fọ̀rọ̀ jẹ́ ìhá, ọ̀rọ̀ mi tí mo sọ lọ sàtúyẹ̀wò rẹ̀, afá yóò ní ni, ó tún mú òtàlẹ̀ mú, káàfẹ́lẹ̀ ọ̀wá lánàá. Ẹ̀ẹ́ dẹ́gbà ọ̀rọ̀ jẹ́ ìhá, ọ̀rọ̀ tí mọ́ sọ́lọ̀ ọ̀tún yẹ̀wò wọ́dá áńkẹ̀lì ìwọ̀ ìná ọwá pàtí ìmáká rẹ̀ ọmọ bìlìbó tóbi ríkú mọ́tọ̀lẹ̀pà pẹ̀lú máa lọ́ra kò lè lé pàbáhùn tó bá ń fẹ́ tọ́ba lọ́ra ọ̀lá وليس المال إلا ما علمت ولا تختل بمالك وله عنه وليس المال إلا ما علمت قل ولا تختل نفقه بمالك pẹ̀lú owó rẹ̀ wálé hù àìhù gbàgbé ń parẹ̀ àlẹ́yìn àlùmọ́ọ́lù kò sí ohun tí ń jẹ́ dúkìá ìní ńlá máa àìlémúta àfihàn tó bá mọ̀ nìkan ní jẹ́rẹ̀ òun lówó tòótọ́ wọ́lá ìsàlẹ̀ ìjà èlé ń fi nà sí mọ́gbó ní ọ̀lá ó lè kálẹ̀ ìrọ̀ ìlàhú tààtà. wọ́lá ìsàlẹ̀ ìjà èlé ń fi nà sí mọ́gbó Olùwọlé ìsàlìjá ilé kò sí kálá ìmọ̀kan. Ìmẹ́sì láàrin àwọn èèyàn, kò sí kálá ìmọ̀kan mògì ní ìwọ̀n tí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Kò sí ohun tí ọ̀rọ̀ aláìmọ̀kan lọ́rọ̀ ìmẹ́sì láàrin àwọn èèyàn. Wàláwó mọ́lé kalẹ̀ ìrákìlá hóòtù àtà. Ó dà kọjá sí pé ìkápa ilẹ̀ iraq ń lọ́wọ́ rẹ̀ wọ́n bá jólódò ìjọba lọ́wọ́ ayé ń pè kò á ka ilé mú kàfi àlá ẹn wọ́n yóò kí tábù á ń kàyà ọmọ ẹn kàkàmùkà ayé ń pè kò á ka ilé mú kàfi àlá ẹn wọ́n yóò kí tábù á ó ní sàyẹ́ ń pépù lọ́wọ́ padà sọ̀rọ̀ à ń kà nípa rẹ̀ àìlèmúkà ìmọ̀ rẹ̀ ó padà sọ̀rọ̀ sí ìmọ̀lá láàrin àwọn èèyàn tó pọ̀ ọ̀yọ̀kìtàwọ̀ à ń kà á padà kọ fún ẹ yàwó mọ́ á sọ̀kọ́lẹ̀ òbúlẹ̀ olórí yàwó mọ́ níjọ́ kan ní kàtàmúta tọba fi mọ̀ pamọ́ ọ̀kọ́ àwọn ẹgbẹ́ ọba pàmọ̀ mọ́ ó sì jìyà ìbánu náà wọ́n máa fi fà ọ́ lọ́nu náà bàbá yọ̀hò ni tàtàṣí ìdọ̀lẹ̀ màbá ní ìdábìlìjà lè nà fọ̀sà àpáàdé àdàmúta. Bàbá yọ̀hò ni tàtàṣí ìdọ̀lẹ̀ màbá ní ìdábìlìjà lè nà fọ̀sà àpáàdé àdàmúta. Wọ́n ni ọmọ Yorùbá ní ìkà, kò lè rọ́ lọ́rọ̀ ọ̀ṣìyídù mọ̀bání ìmá kọ́lé gogoro ilé gíga ilé rọ́lọ́rọ́ ìdáàdìl jahali náà kò sàkọ̀dì àdámta bá ti wọ́ ẹ̀mí rẹ̀ ìlú jahali pẹ̀láìmọ̀kan ìdáàdámta náfsáká tó bá wọ́ ẹ̀mí rẹ̀ ìlú jahali pẹ̀láìmọ̀kan ilé gogoro tó kọ́ pẹ̀lú rọ́lọ́rọ́ nǹkan bákan náà jà alẹ́ tàlẹ́ máa àìníjà la la amúrú kàfẹ́lẹ́ kọ̀dìjà tì máa àdàríta. Láàrídà ìmá lápọ̀wọ́pọ̀ ìrìn máa dáadáa. Láàmúrú kàfẹ́lẹ́ kọ̀dìjà tì máa àdàríta. Ṣé ìjà àríta ń bọ́lá? Ó gbé owó kalẹ̀, wọ́n kọ̀lẹ̀ ilmi, gbé lókè ìmọ̀, page four ọkọ̀lẹ̀ ilmi lókè mọ̀ jáhálà ní tẹ̀mọ̀ká làámúrúkà mo fi gbé sí ayé rẹ̀ búra wọn àdágbà fìlọ̀kọ̀díyàtì kò ṣe dọ́gba níbi ẹjọ́ tó báyìí bóò lọ sí fẹ́ gbówó lékè mọ̀ mọ́jọ́wó lọ nílà fàáfẹ́ á sọ pé ìdàtọ̀ ha. قرأ وبينهما بنفس الوحي فضل فتعلمه إذا Ọ̀rọ̀ baynahuma láàrin owó àtìmọ̀. Bílẹ̀sì ló wá háyì pẹ̀lú ẹsẹ̀ wúrà lùkọ̀ ánì, ayá lùkọ̀ ánì nìtúmọ̀ rẹ̀, bá ó nú tí fi ń bẹ láàrin owó àtìmọ̀ àtàlámùhù wà á mọ ìjìnà yẹn ìdákọ̀rọ̀ àtàsúra kàtọ́ha ọba kàtọ́ha tọ́ha láyà yẹn ọba adára ní ọ̀pọ̀lọ́ ọdún tí ní ilmọ́ ọlọ́run ọ̀sán fánẹ́bì kọ́ wá lè sí owó àlè sí dúkìá ṣùgbọ́n kí ló ní kọ́ wá lè sí rẹ̀ ní túmọ̀ yí pé ìmọ̀ ju owó lọ ó ti ń sí lórí àtàlámùhù ọ̀padà mọ àjùlọ tí ń bẹ fún ìmọ̀ lórí owó إذا طه قرأت إذا قرأت طه وحكى صوت طه لئن رفع الغني لواء مال لأنت لواء علم فقد رفعت لئن رفع الغني ọ̀yìn ìlàyìn ọ̀rọ̀ fáìlì gan ní yìí abọ̀rọ̀ ọba gbé sókè níwá àmàlẹ́ àṣà owó tó gbé sókè báyìí làáńtà ìwọ kọjọ́rọ̀ fáátà lè wá àìlè níkà àṣì àmọ́ tiẹ̀ wọ́n náà ti mẹ́ sókè àṣì àtìmọ́lẹ́ ni ó sì ju tiẹ̀ lọ. làáńtà làṣàl gọ̀ọ́nì yóò àlàl àṣàyà làáńtà àlàlẹ̀ kàwáàkì. بقد جلست لئن جلس الولي على الحسايا سألت على الفواكه قد جلست ايه لئن جلس الغني àbọ̀rọ̀ bá jókòó alàlẹ̀ hasaya sórí ìtẹ́ ìtẹ́ tìmùtìmù òun ni hasaya fóòmù àbọ̀rọ̀ tó bá jókòó sórí alẹ̀ hasaya ìfẹ́ tìmùtìmù là á ń tà aláìsà wá kíbi kọ́dìjà aláìsà orí ìràwọ̀ ńlá ní ọjọ́ kò lé àwọn pílánẹ̀tì ńlá ó rẹ̀ ní ọjọ́ kò lé àwọn dẹ̀ jókòó sórí tìmùtìmù pàǹtí lásán lásán wà ń rọ kìbẹ́lì jìyà dààmú wa mọ̀sá wà náà ti là á ń tà mọ̀ náà ìjà tẹ̀síwá rọ̀ kìbùtà wà nínú ọ̀bìbá lè. jìyà dààmú sáwù. wà náà ṣe. la àríkà nàná lè gba ìgbàgbọ́ wá rọ̀kì. olùwà nínú rọ̀kì balẹ̀ jìyà dà tí a bọ̀rọ̀ tó dọ́gun àlìjìyà dà àwọn ẹṣin mùsàwàmọ́ọ̀tì tí wọ́n sọ̀sọ́ sí wọn wọ́n ti sàmì ọ̀ṣọ́ oríṣiríṣi sí wọn lára náà lólówó wágùn làáńtà mọ̀nà ìjà tẹ́kọ́wá rọ̀kìbùkà ìlànà ẹ̀fáyọ ọlọ́run ni ọgùn jẹ́ torí bí ọjọ́ra wọn bọ̀ mọ́ bọ̀ fòtọ́ bọ̀ abúkàrọ̀ rọ̀ wá ní ọ̀kàmùbìkìrín nìmẹ̀lẹ̀ ìtàbí wọ́n náà bọ̀ àríyá ọlọ́run wá ní ọ̀ta máa bẹ kẹ̀rẹ́ mìírànlẹ̀ àbí àdọ́dìta ó ní wọ́n máa mọ̀ sábọ̀ báyọ̀ kó ti máa já àbùkárà ìjàwá ní olówó máa jábàlẹ̀ àwọn ọmọge obìnrin tó jẹ́ new note àwọn lòun máa ń ṣe kinní fún ọtígẹ́ẹ̀tì wọ́n máa mọ̀ sábọ̀ àbùkárà ìjàwá ní báyọ̀ kábọ̀rọ̀ ti máa jábàlẹ̀ àbùkárà àbálẹ̀ níjẹ́ ìfàdọ̀ ọjà báyọ̀ kó ti máa já àbùkárà àlùkàwà ni àbálẹ̀ àwọn ọmọge tó ọmọ fún ìgbà tó wà kò sọ́mọ tó lè kọnu láti ònígbà owó lóbìnrin nígbà ọba ọmọ kí ló ń ṣe kí ló rùn pa ẹbí gbé ọkọ̀ tó gbádùn kẹ jáde nísìn wọ́lọ́hì fún ẹbá fẹ́ sí mẹ́rẹ̀ ní ni wọ́n mọ̀ ní ọba máa parọ́ lókun alọ́bọ̀mí ìkẹ́jọ́ tó máa sọ fún mi kí mi bá ní ìfẹ́ lásìkò àjímọ̀bí àjímọ̀bí ló wọ́n fẹ́ àwọn ìdí arúgbó tó fi ọ̀sẹ́ wọn ti gbà bọ̀ ah, nígbà lọ́wọ́n àjímọ̀bí ló wọ́n gbọ́. kánà wà lóbìnrin obìnrin ayé lára obìnrin náà àwọn tó máa jẹ ayé wọ́n gbọ́ láti lára àwọn ìjáàbù tó gbádùn bàbà tó gbádùn báàgì tó gbádùn nìkọ́ọ̀bù tó sanra wọ́n fẹ́ lò. <laughs> ó ní ẹ̀wọ̀n máa mọ̀ fàgbọ́ fáyò kólówó ti ta já àbùkẹ́rẹ̀ ìjàwà ní àbálẹ̀ àwọn ọmọge nǹkan bíkiri mélòó mélòó ọmọge ìfàdọ́ta minel hikam tí wọ́n ti jẹ́ àbálẹ̀ rẹ̀ ní ọgbọ́n àwọn ìmọ̀ ìmọ̀ tuntun tuntun ni wọ́n gbé jáde obìnrin lòun fẹ́ káàkiri tù wọ́n láyé ń sáyẹ̀ tó rùkálẹ̀ ẹ̀kọ́ta rùṣáì a Ìdábà àǹtàràbàkà pàdé àrọ̀fà. Wọ̀lá ìṣẹ̀lẹ̀lú, òṣèré ìrọ̀dá, òṣèré ìhà. Ìdábà àǹtàràbàkà pàdé àrọ̀fà. Ó ní wọ̀lá ìṣẹ̀lẹ̀dúrúkà kò lè kó nira kẹkẹrẹ àlè ìfẹ̀tọ́rù àìní. Kò sí ni wọ́n pè ní àlè ìfẹ̀tọ́rù bí mọ́nà ìfàkìr. Ìfàkìr. Ẹ̀dìgẹ́ ìbìlẹ̀ yẹn. wọn fi ń gbàtọ́ lọ́run ròyìn àwọn ìbádọ̀ rahman inú ọ̀làmú yóò sì kú ọ̀làmú yà kò tóró kànà bẹ́ẹ̀ ní dálí kakọ́ wa mọ̀ wọlé ìsẹ̀yẹ̀dún òun ká kò lè kó nira báyìí àlè ẹ̀kọ́ táàrù àìní yẹn kò lè kó nira bá náà ọmọ ọgá àìn dàhó lákàmì جميل إذا فيما إطاعته أنختا وماذا عنده لك من جميل إذا فيما إطاعته أنختا ماذا عنده لك من جميل kò sí ohun tí ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run ju dáadáa lọ ìgbà ànáhà bí fìná ìtọ̀ àti bá ti sọ̀kalẹ̀ sí gbangba tẹ̀lé tọ́lọ́run ẹ̀dá náà lórí lọ́dọ̀ ọlọ́run ànáhà ọsọ nǹkan ẹ̀gùn rẹ̀ kalẹ̀ bí fìná ìtí fíìdì ní jẹ́ fìná ìwẹ̀ lẹ́sí gbọ́rí fíìdì fíìdì ọ̀ àti ìtẹ̀lé rẹ̀ tó bá já sí pé ìtẹ̀lé tọ́lọ́run nìkan ló ń ṣe òsùn tó gbà lọ́dọ̀ ọlọ́run ju fi lọ máa da ìwọ̀n tọrẹ wà lórí lọ́dọ̀ ọlọ́run ọkọ̀ bẹ́ẹ̀lẹ̀ قبول لنصح قولي فإن أعرضت عنه فقد خسرت فقابل بالقبول نصح قولي فإن أعرضت عنه فقد خسرت فقابل بالقبول ده ọ̀rọ̀ gbà wọlé kọ́ọ̀bìl bilkọ̀bùlì kéèsì mi pẹ̀lú àgbàwọlé lílú sí ẹ̀kọ́ọ́lì ọ̀rọ̀ mi tí mò ń sọ yìí wá sí mi tí ń ṣe yìí bá wọlé àárọ̀ tí àdìgbò tó bí síríkò bí wá sí ọ̀fọ́dé kàṣẹ́ǹtà ó ti pàdánù ọ́ bí nǹkan gidi ni mo sọ wà ń rọ àì kàhú ọ̀ọ́lán kọ̀fí ìlà wọ́n tá ń járe tálé rọ̀bì ha. Wàhíìmọ̀ àìsàwù bàwùdà ń wà bẹ́ẹ̀lá. Wàyí rọ àìsàwù tó bá mi yẹn, ọ̀sọ̀. Ọ̀sì gbọ́ mi, kọ́ọ́lá lọ́rọ̀, wọ̀fínlá níṣẹ́. Ọ̀tá ẹjẹ́ rí ìlà àbíhì ọgbọ́lọ́hun sọ̀rọ̀ ọgbọ́lọ́hun sọ̀wọ̀ pẹ̀lọ́rọ̀ yẹn tàbí ìta wà jèrè ọ̀lá ìsàtì ha di hedoniya bí ṣáyé ẹ̀rùn tẹ̀sù òkà ẹ̀kígbàta ọ̀tẹ̀sọ́ rún akọta ọ̀lá ìsàtì ha di hedoniya bí ṣáyé ẹ̀rùn ó ní ọlẹ́sọ́fí hàbí ìbù ní àbí ṣe ayé yìí ò jẹ́ nǹkankan ọlẹ́sọ́fí hàbí ìbù ní àbí ṣe nothing ayé yìí ọjẹ́ ẹ̀sù òkà hẹ́kẹ̀bẹ̀tá yóò máa bà ọ́ nínú jẹ́ lásìkò kan ọ̀tẹ̀sùrù wákítá yóò tún dún ọ nínú lásìkò kan hẹ́kẹ̀bẹ̀tá bí mọ́nẹ̀ dára àwọn lè kọ́f wọ́n gbé àkókò tó pọ̀ dùhù rẹ̀ ọ̀nìtẹ̀sù òkà yọ́ bọ̀ nínú jẹ́ hẹ́kìbẹ̀tẹ́n lásìkò kan ọ̀nìtẹ̀sùrù wákọ́tẹ́n ẹ̀kẹ́kọ́ dáhọ́rán tí bí hẹ́kìbẹ̀tẹ́n yọ́ yà yín lẹ́nu àwọn sílmọ̀ ní bèèrè rẹ̀ kọ́ hẹ́kìbẹ̀tẹ́n lásìkò kan ọ̀nìtẹ̀sùrù wákọ́tẹ́n ló tún dùn nínú lásìkò kan. وغايتها إذا فكرت فيها كفيئك أو كحلمك إذ حلمت ورايتها إذا فكرت فيها كفيئك أو كحلمك إذ حلمت ويدين يميك من إذا أو كحلمك إذ حلمت تقول ما جاهدا أون يماكي وغايتها أقني قريب قريب rírí ayé ìdáfàrù kàkàrí kàfíhà bá ronú sí kàkà ìkà dàbí ìbò òjì rẹ̀ ẹ̀ ẹ̀ lọ́dún wáyé òjì tí máa hẹn láyé ṣe rí náà yọ́ padà kó náà káwùkà ọlùmíkà àbí àlá rẹ̀ tó lá ìdá àlùmíkà tó bá lálà bí àlá rẹ̀ aládọ́bá lá lójú oorun wọ́n bá jọjúmọ̀ ní rìgẹ̀tì bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ayé bí òjì ni zilu ìtọ́lélé ìlú tó mọ̀ pé zilu òun ni kígi wà síbì kan wà tá a kà sí ṣùgbọ́n lè fẹ́ mo ṣe gbóòyì kíní tó ń rí tó mọ̀ fẹ́ nìkan lè dún mí kó gbòòjì àlédè mí ìṣédè yorùbá pé yóò jí náà lọ ṣùgbọ́n òjì èyí tó wí òun ni bí abẹ́ igi abẹ́ páàlù tó rùn kì ní pààyàn náà wọ́n fi ń pe ọ̀bẹ̀rẹ́là náà ní mìzọ́là mìzọ́là ọ̀bẹ̀rẹ́là tá máa mú lọ́wọ́ yẹn سجنت بها وأنت لها محب وكيف تحب ما فيه سجنت سجنت بها وأنت لها محب وكيف تحب ما فيه سجنت ó ní sùjín tàbí hà wọ́n tí ọmẹ́wọ̀n ẹ̀láyé wà á ń tàláhà mọ̀ṣẹ́gbọ́n tó dẹ̀ sì tún nífẹ̀ẹ́ sí wọ́n jú ọ sẹ́wọ̀n bí hà ẹ̀láyé wà á ń tàláhà mọ̀ṣẹ́gbọ́n tó dẹ̀ tún nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀kẹ́ ìfàtọ̀ ṣẹ́gbù bóò ni wó ṣe máa nífẹ̀ẹ́ wọ́n fi تستطيع منك ما فيها طعمت وتطعمك الطعام وأنت منك ما فيها طعمت وتطعمك الطعام أي ملوك عن قريب كوني فكوني جي látòtà àmùmíńtà wọ́n padà jẹ́ǹjẹ yẹn lọ́dọ̀ rẹ mọ́ fi àtà ìwọ̀n ìmúta ìmúta ọjẹ́nú ayé ìmúta padà jẹ́ wọn náà tọ́ báyá ìmúta ọjẹ́nú ayé ilẹ̀ náà náà padà ìfẹ́ jẹ́ ọ tó yányá yóò kún wájú tó gbọ́dọ̀ wọ́ta àárọ̀ ìlàbísí tàbí ha lèyà bá wọ́n tó kí sáà ìmàlà bìsáà خلعتها وتامرتي لبست بها ثيابا فانظرنا من ملابسها ó ní wọ́n tààrọ ọwà ní òhù òhù lọ́wà ńlá bí sọ̀dì á sì àbá ọ ọba wọ́n sọ ayé yóò máa fi bọ́ ọwọ́ ewu ní òhù mọ̀tàárọ̀ ó wà ní òhò ńlá bí tàbí àṣìyábá tó ọba wọ sọ pàláyé tó lè pásọ ayé lọ́wọ́ ó wà ní òhò ìwọ́ ọ̀dẹ̀ sí nímọ̀ wọ́n tún kí sá á dasọ bọ̀ kí mọ̀ lábí sàá kàláàtà ọba ti bẹ́ wà ayé lẹ̀ ẹ́ kí دفن خل كأنك لا تراد بما شهدت وتشهد كل يوم نفس وأنك لا تراد بما شهدت وتشهد أم جاني أم سيري سيبا يسوتي أم جاني أو شهيدة òun gan ní rẹ̀ ó láyá omi lójoojúmọ́ dáfúnẹ̀ hìlìyàn lè kọ́ sílẹ̀ habib àbí sadiq sadiq hìl hìlìn sadiq jẹ́ ó ní wọ̀tí ṣàdù òun gan ní ó láyá omi lójoojúmọ́ dáfúnẹ̀ hìlìn sínsìn ọ̀rẹ́ wọ́n ń tàpẹ̀bọ̀ ojú rẹ̀ báyọ̀ ọ̀rẹ́ rẹ̀ wọ́n sì ń tàpẹ̀bọ̀ lórí tó ti kú ka andaka láti ràádù bí ẹni pé wọn ò ní gbèrò rẹ fún tọ́sẹ̀lẹ̀ sí yẹn lè má ṣe hìtà bí pé wọn ò ní gbèrò rẹ lè má ṣe hìtà fún tó ń rí ní lérò rẹ ò sílẹ̀ sí wọn náà mo ṣe jọ nìyẹn wọlá tó lak lè tá múrọ̀ ha wọlá kẹn lè tá múrọ̀ ha ọ̀jẹ̀ tàbí má tó lè pẹ́ta. wọlá tó lak ìdáàbò ọ̀rá padà sí ìdáàbò ọ̀rá bàbí ìbá kò lè kọjá. wọn ọlọ́run tó kíláàsì wọn ọ̀dá wọn ọ̀dá létà àmúra àfikọ́ máa gbáyé lọ ọ̀láìsí àmọ́ o létà àbúrà ọkà fífò ní ẹ̀bí kíyàn fẹ́ sọ́dá ojú títì ọjídà yá gbìyànjú lè máa kọ̀ lè sí ohun tí wọ́n torí ẹ̀ dá òun náà lẹ̀sìn ọlọ́run. Báyìí ni Hodi Mọ́t. Kọ̀sìn bí ha à ń tẹ̀hẹ́dì náà, Mahaswin Kamọ́rọ̀ di nìkà máa sàtọ̀ ìta. Báyìí ni Hodi Mọ́t. Kọ̀sìn bí ha à ń tẹ̀hẹ́dì náà, Mahaswin Kamọ́rọ̀ di nìkà máa sàtọ̀ ìta. Wọ́n wáyé ní Hodi Mọ́t wọ́n bá wó ayé lórí tí wọ́n ti wo báyìí kọ̀sídé àǹtà hajjima kọ̀sídé ha àǹtà hajjima bọ́ tún sàlẹ̀ sí wíwò rẹ̀ ibi tàbá rẹ̀ sí blọ́ọ̀kù kan tó fẹ́ hẹ̀ mẹ́ tún fi kùnmọ̀ owó wà á sì ní àmọ̀rọ̀ díẹ̀ nìkan sọ àlámọ̀ rí ẹ̀sìn rẹ̀ wọ́n sì pa àṣà bó bá fi lágbára mọ́ wọlá tàhzan àìlámà fàtàmí إذا ما أنت في أخراك فزتا ولا تحزن على ما فات منها إذا ما أنت في أخراك فزتا ولا تحزن على ما فات منها lórí ohun tó bọ́ fún ọ láyé ìdámọ́ áńkà fí òkúrọ́kà fún ìgbà tí ọba ti jèrè sí òkúrọ̀ ọ̀ka nípa ohun tí ń bẹ nígbà tó ń da àlùkìyàmà má bànújẹ́ ni wọ́n tó bọ́ fún ọláyé ọláyé sàbìnà fi àyín náà nílùú níha mìnàlífà ní ìdàlébà pé ṣọ̀rẹ́ mú ká. ọláyé sàbìnà fi àyín náà nílùú níha mìnàlífà ní ìdàlébà pé ṣọ̀rẹ́ mú ká wọ́n ní sọlẹ́ ìsàdì náà fi àyín kò lè sàǹfààní mọ́ nílé tàbí ní àyín tó dárí ilé ayé mínà lè fàábí nínú ohun tó tẹ̀ ìdálébákí ọ̀rí mùkà tí ọba ti sàfẹ́kùn ohun tí ó sẹ̀kù sọlẹ́ ìsàdì náà fi àyín kò lè wúlò mọ́ nílé tàbí ní ọba ti sàwárí ohun tí ó sẹ̀kù kí ló ní gbogbo ọdọọdọọdọ oríláyé ẹ̀kọ́ wúlò bọ̀lá àkàdé haq mahasufaha ìyàwó máa ń ka iná tàṣà ọ̀fàtàbùkì kí ń pàfẹ́kà bọ̀lá àkàdé haq mahasufaha ìyàwó máa ka iná tàṣà ọ̀fàtàbùkì kí ń pàfẹ́kà wọ́n ni wọ́n látẹ́dẹ̀ haq láàrẹ rìn máa sùfà háyì pẹ̀láwọn akọ̀dà àwọn ìdarẹ́ ìyàwó mọ́ níjọ́ kan fàyín mẹ́kà gbogbo dádájú ìwọ sọ́nà àfẹ́bùkú wà padà sunkún gbogbo rí pẹ̀láwọn akọ̀dà yẹn nígbà ìkà gbogbo rìn pẹ̀lú wọn padà sunkún kẹ́yìn náà wọ́n máa ń la kàbí sùúrùrì wó lè ka. wọ́n máa ń la tàbí owó ìwà àná wọ́n máa ń lọ́dẹ̀ ní àná kò lè ta. ọmọ alákàbí sùúrù kò sí dùnú kẹkẹ fún ọ láyé wà á ń tàrá hánú ìdógò ní ẹ ẹni wọ́n fi dógò pẹ́ ọ̀bẹ̀ ìdérí ẹwọ́ ọ̀rọ̀ adọ́rọ̀ ìgbègùn lọ́wọ́ ní ní ẹ́ kí lọ́wọ́ àádọ́nà sí wọ́n fẹ́ dírí ìwò òsì mọ̀ àtúnfúdá kí wọ́n sọ ọ́lẹ̀ níbi ìdógò yẹn amúgbò níta àbí wọ́n dé ọmọlẹ̀ tọ́ máa gbé bẹ̀ lọ bú ọmọ kí ọmọ pọ̀ bọ̀mọ́ tẹ́bírí àtúnfúdá ìwọ ọmọ a wọ́n sọ́ọ́lẹ̀ nígbẹ̀ fún wọn amúgbò níta àbí wọ́n tún dé ọmọ bẹ́ ẹ̀sìn ni ó sọ́ọ́lẹ̀ agílọ́wà rẹ̀ rìn sí láyé mẹ́ ọ̀sálmìíràn bìkátà òfin ọ̀fíhà wà á lè sèfé sọ àlè ìbá ta àlìkà. wà á lè wọ bìkátà sọ àlè ìbá ta àlìkà. wọ́n sán béèrè ní rọ́bíkà lọ́dọ̀ ẹlẹ́dà rẹ̀ àtà òfíkọ̀ oúnjẹ́ oúnjẹ́ rẹ̀ fi ha yẹn láyé wà áàkìlẹ̀sì fi ṣù ààlẹ̀ àfọ̀mọ́ nínú àdúrà tó bá fẹ́ ṣe ìdáṣà àìsàn nígbà ọba fẹ́ bèèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni pé ṣe tẹ̀mí tẹ̀mí ọlọ́run nìkan ni ó sì pé كنتم لا تعلمون قالنا تتوا ونادي إذا سجدت له صرافا بما نادى بما نادى بما نادى ibu نادى ونون ابن متى اي كان كان Ah, bima nadahu. Ambaka ibnu mata. Ani ati odi fe odi imagana me bima nadahu. Ibi man lo. ẹsẹ̀ eléyìí ìmọ̀ ayákaní nùsà eléyìí ni wọ́n gbé nǹkan bá bí máa nà dá ké sọ́lọ̀ ìjà àtàjáde-ta nígbà tó bá forí kalẹ̀ lọ́wọ́ ìṣẹ̀rọ̀ ọ̀sá kí sí ẹni tó jẹ́wọ́ ẹsẹ̀ bí máa nà dá zónú ní bùnúmọ́ sá nírú ohun tá nẹ́bí Yunus àti bẹ́lọ̀ Yunus bùnúmọ́ sá ló fi bẹ́lọ̀ هون يعني لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بما نادى وَلَا ها له قَرُعَ عساه فيفتح بابه لك إِنْتَ قرعتا ولكن ما أوضع عن عتاه سيسمع بابه لك إن قرعتا قل ولازم بابه دون من ونره قرعا lẹ́ni tí ó máa kàn àtàwù kò ní pẹ́ kò ní jì àyẹ́bùkáwù kábàwù lákàá yóò sí ẹnu ọ̀nà rẹ̀ fún ọ إن عاد عن بعض رأسك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك